a gbọ́ àyọké láti inú Al-Qur'anul Karim àwọn àbọ̀wá tí wọ́n ṣe lè fún wa àwọn náà ni àbá wa Abdul bó. báwo máa àyíṣà ti wọ ọ̀bíyà fi jannatin àníyà qutufuha daniya kulu washrabu hani'an. ما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك أني سلطانية خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها سبعون ذراعا فاسلكوه صدق الله العظيم يا أيها الله فمن لا يسمى ذلك الاسم إلا هو ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما وحقق لنا فيك الذي قد رجوناه وحقق لنا فيك الذي قد رجوناه وأسبل علينا ذل سترك وكفنا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 وأصحابه وسلم آمين الحمد لله الحمد لله Adúpẹ́ fún Allah tí ó ṣe wá ní Mùsùlùmí. Alhamdulillahi Rabbil Alamin. Nínú gbogbo tí Allah Subhanahu wa Ta'ala tó dá, àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni ọlọ́run dáadáa jù ọlọ́run ti confam ẹ̀ nínú Al-Qur'an lóríṣiríṣi ààyè nínú rẹ̀ ọlọ́run laqad khalaqna al-insana fi ahsani taqwim. لقد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم ọlọ́run ní èèyàn ló ń dáadáa jù kódà ó débi wípé gbogbo nǹkan yòókù sí Allah subhanahu wa láwọn tí ó ṣe nírọ̀rùn fún wa ní lílò èyí tí ọmọ ẹ̀lẹ́yìn ọ̀bá tí ìlọ́wọ́ sọ̀rọ̀ rẹ̀ yóò wà valueless kò ní ní value ẹ̀wò wọ́n dá sọ̀rọ̀ rẹ̀ wọ́n mú nǹkan wọ́n pápọ̀ mọ́ nǹkan wọ́n yí ọmọ nǹkan ní fásitì ló fi wá di táyà lọ́wọ́ di tá à lórí. gbogbo àwọn nǹkan tí wọ́n dàpọ̀ mọ́ra wọn tó di àwọn táyà yìí tó bá wà níbi tó wà tó bá ti ṣe tó ilẹ̀ ẹlẹ́wọ̀n ti wọ góòlù jáde ṣùgbọ́n inú ilẹ̀ ẹlẹ́ ti góòlù wà á mọ̀ tẹ̀mẹ́lẹ̀ náà ni torí kíni torí pàmò ànẹ́bí ádámù ò sì dá sọ̀rọ̀ rẹ̀ bàbá àmọ̀ ànẹ́bí adamu bá dá sọ̀rọ̀ góòlù ṣé wàá lọ wà jáde nínú ilẹ̀ ṣé ń pè lọ ilé iṣẹ́ ṣé wàá lọ ṣe gbogbo òṣè sí yọ wàá pé àwọn àrí èèyàn tí wàá sọ pé àrí tí ń lọ Dubai kí ló fẹ́ lọ sí fẹ́ lọ ra gold ní kẹ́t wọ́n fẹ́ lọ ra gold torí kí ni ó fi di nǹkan tó pàtàkì bẹ́yẹ torí pọ́ nẹ́bí Ádámù ti dá sọ̀rọ̀ rẹ̀ láti mọ̀ pé àwọn èèyàn ẹ gbogbo àwọn nǹkan tó wà ẹ pẹpẹ ẹ wo ọsàn èyí tó sọ̀rọ̀ rẹ̀. bó sọ gẹ̀dẹ̀ ni bó ṣe bẹ́pẹ́ ni bó fẹ́ ni yóò pọ̀n sórí igi yóò ràdànù kò ní nítumọ̀ bó bá yí ìyàn lẹ́sẹ̀ gan yóò máa fẹsẹ̀ yẹn yí lẹ́lẹ́ báyìí ṣùgbọ́n ìwé adama bá dá sọ̀rọ̀ rẹ̀ á ka ọ̀sán á lọ gé bẹ́pẹ́ á lọ gé ọ̀gẹ̀dẹ̀ á á jẹ ìtafẹ́ jẹ á sínú fíríjì tá a bá rí àmọ́ wa tá ló kó ọ̀sán tí mo níta ti mọ̀ pé àwọn ọmọ ẹ̀yẹ́ ènìyàn a pàtàkì lọ́dọ̀ ọlọ́run nìyẹn o a pàtàkì gan ọlọ́run rọ̀zàkínẹ́hùn fil barri wal bahari lórí ọ̀tẹ̀ ẹ̀yin ọmọ ẹ̀yẹ́ ènìyàn yìí à ń fún yín lásìkí lórí odò à ń fún yín lórí afẹ́fẹ́ à ń fún yín lásìkí ọmọ ẹ̀yẹ́ ènìyàn orí gbogbo nǹkan tọ́lọ̀ wọn bá dá là ń sọ lálé lórí. èmi máa ń wò lọ́pọ̀lọpọ̀ ọgbà tá a bá wà ní pílẹ̀nì tá à ń sáàbù tá à ń sáàbù èmi wá máa ń wò pé áá ah, ah, ọlọ́wọ́n bá yìí mọ̀ tó bí o bó ní kókó bí a wà yìí nìsí. gbogbo èmi máa ń sábà jókòó sí ẹgbẹ́ wíńdò nínú pílẹ̀nì kí n lè máa rí oríṣiríṣi iṣẹ́ ọlọ́run a máa wò á rí bòmí yóò rí bí àti ẹni mọ kókó tá a pè á ọlọ́run tóbi ó sì ní kí àwọn ẹ̀jẹ̀ ènìyàn wọ́n dá wa dáa púpọ̀ alhamdulilayi rabbil alamin. alhamdulilayi rabbil alamin. inú gbogbo ọmọ ẹ̀jẹ̀ lè ta wá ń wí ẹ̀ńtọ́ wa dáa jù lẹ́ńtọ́ mọ tọ́lọ̀ torí ẹ̀dá tí ń ṣe mùsùlùmí wàláhi azim kìí ṣe ń tó yẹ kéèyàn fẹnu sápamọ́ láti wí pé. téèyàn bá jẹ́ mùsùlùmí láyé ọlọ́run pé oore fún un. alladhi aslama wajhahu lillahi subhanahu wa ta'ala ẹni tó juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fún Allah subhanahu wa ta'ala kọ́ máa darí ayé òun tó jẹ́ wípé béèyàn òun wulẹ̀ gbà pé kọ́nà owó bò ń darí ayé òun ọlọ́run ni ó wulẹ̀ darí ẹ̀. ẹ wá wo yìí sí ń lára ẹni tó wulẹ̀ gbà pé kọ́nà oníjẹ́ mùsùlùmí adúpẹ́ fún ọlọ́run tó ṣe wá ní mùsùlùmí. alhamdulilayi. atọ́rọ àlékún kí àlékún rẹ̀ fún wa sáájú wa anabi wa sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. àtàwọn sọ̀hábà nẹ́bì aladina ayanu òfin sá àti ọ̀sra àwọn tí wọ́n dúró ti ànẹ́bì nígbà tí gbogbo ayé kọ̀yìn sí. àwọn táwọn dúró ẹni tó lówó nu wọn ó fowó dúró ti ànẹ́bì nígbà táwọn tó lówó ti ń fowó wọn takùtọ̀ ọlọ́run lára Nabi. ẹni tó ní ipò nú wọn ó fi ipò dúró sí ànẹ́rì nígbà tí àwọn tí ẹ ní ipò ń gbà náà fi ipò wọn takotọ́lọ́ lára ànẹ́rì àwọn tó ní àṣẹ nú wọn fi àṣẹ wọn dúró sí ànẹ́rì sọ́nà. alaihi wasallam nígbà tí àwọn tó ní àṣẹ ńgbà náà fi àṣẹ wọn takotọ́lọ́ lára ànẹ́rì torí ànẹ́bí ọ̀lẹ́tẹ̀ kẹ̀kẹ́ tó sẹ ẹnì kẹ̀kẹ́ ju pé torí pé ọlọ́run wí ànẹ́bí wí náà ẹ kú òní ẹgbẹ́ ìdí ìmọ̀nà ẹ̀sẹ̀ tá nàbí sọ̀rọ̀ náà nù o kálukú wọn wá ní gbogbo táwọn ní làwọn ó fi bá nàbí jà àwọn kan wá ní gbogbo táwọn nígbà náà làwọn ó fi sọ̀pọ̀tì ànábì sallallahu alaihi wa sallam ọlọ́run dákun sábà kẹ́ gbogbo wọn lálẹ́kọ́ ọlọ́run bá jẹ wọ́n ẹ̀yin jẹ́ báwa nínú ọjà arárọ̀mí àtúkì pé asalaamualeykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. Aleykum salaam wa wa barakatuh. Apá ìdúpọ̀ pọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulilayi. Torí yóò mọ ìyàwó lẹ́nu. Tí ara ọjà ń Ẹ ẹ ẹ ẹ pàtàkì súnnà. Ara mí náà ń o. Ṣùgbọ́n. irú àfáà irú ìran àwọn àfáà tí wọ́n pèpè kí wọ́n wá ṣe wá sí àwọn náà ti mọ̀ pé ibà lọ à ń lọ jẹ̀gbádùn ayé ara wa ni. ṣùgbọ́n ká pé èèyàn tí èèyàn sọ pé ọlọ́run wí ànábì wí wòye jẹjẹsìn àfáà gbogbo ayé ní bẹ́ẹ̀lì sheikh wa suleiman sọ wọn fún islam àti gbogbo àwa mùsùlùmí wàláhì àbíkẹ́yẹ̀ ó gbà bẹ́ẹ̀ sheikh Sulaiman amúbíyẹyà ọlọ́run dákun abẹ́ọ́ ẹni tó rí erin láṣẹ kò mọ iye erin tẹ́yẹ̀ bá kúrò nàìjíríà tó bá ti bẹ̀rẹ̀ láti à ń lọ kọ́tọ̀rù ni à ń lọ sùúdíà ni à ń lọ dubai ni à ń lọ qatar à ń lọ gbogbo kuwait ni tẹ́yẹ̀ bá rí bí àwọn lárúbáwá ṣe é máa ṣe pẹ̀lú sheikh Sulaiman amúbíyẹyà èyí ò máa wò pé a. Ah, sábúgbé ẹ̀yà àṣà nàìjíríà náà tí àwọn àti ẹ̀jọ́ máa jókòó sí ara wa tí wọ́n bá dé báyìí àwọn alárúbáwá ọmọ forí gbárí nì torí nǹkan kan torí ìmọ̀ yìí ni ọlọ́run ló wa tó bá jẹ́ pé irú pọ̀ tó báyìí lọ́nà ṣé yìí tó bá wá jẹ́ pé ọ̀nà bíbí àní wá gbé ìmọ̀ yìí lọ ẹ̀ nípa dáràn. ọlọ́run tí wọ́n tẹ̀ wá ní ọlọ́run dákun kọ́ mọ́gbà wọn lọ́wọ́ wa ó sànù gbogbo wa náà jẹ́mọ̀ wa wọ́n ní gbogbo èyí tẹ̀ ń tajà àtàdúrà fún yín látòrí alága àwọn elétò ọjà gbogbo yín pátá àmọ́kọ yín tí nípa àmọ́ dákọ ṣùgbọ́n àti ọlọ́run sọ̀hánù tààlà àti bẹ́ẹ̀ ọ̀làlá kó bá a ṣàánú gbogbo yín àti báàbù rìsì ọ̀nà àgbàjẹ́ àgbàmú okùnfà jíjẹ mímu lẹ́ bá wá bí ọlọ́run abẹ́ ọ dákun ọlọ́run má jẹ́ kí ẹ kúrò nínú ọjà yìí lọ́wọ́ òfo. ọlọ́run bá kọ́ bá ṣàánú gbogbo yín. ní pẹ̀lú ẹ̀sìn yìí náà àti jíjẹ mímu kọ́lọ̀ wọn bá ti ṣàánú yín lápapọ̀. kọ́lọ̀ wọn bá ti àlìjánnà kọjá firdaus kọ́lọ̀ wọn bá ti ṣe ìrìnjẹ fún gbogbo wa. àbábáwa imam akin ọlọ́run sàlékún dáadáa yín. pẹ̀lú òkú ọlọ́run àwùwádà kúkú lọ́wọ́ bìkẹ́yìn mímọ́ ọlọ́run ó fi tọ́ dáa tọ́ dáa tọ́ dáa tọ́ dáa tọ́ fi rọ́pò gbogbo nǹkan tó bá gbà lọ́wọ́ yín tó kú yẹ ká tó kí ní hàn. ni áàzìkì wíwá okùnfà rẹ̀ kí ló lè jẹ́yàn láàzìkì kí ló lè bá áàzìkì kúrò àmín. Èntì wọ́n lọ́wọ́ bá òwú tí ànábì rẹ̀ òwú ọlọ́run dákun mẹ́jà lè wí o. àmín. ṣàánú wa o àti wí àti àti gbọ́ ọlọ́run dákun mẹ́jọ ṣẹlẹ̀ láàrin wa o. àmín. àwọn olùdíje náà ìbílẹ̀ ṣe ìtọ́nù rẹ̀ jì. bismillahi rahman rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم الله يعني تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير تبارك الذي بيده الملك وهو على كل شيء وهو على كل شيء قدير وهو على كل شيء nínú súrà Suratul Mulk yìí ọlọ́run ní àlùmọ́lẹ́kù ìdí jẹ́ àlùmọ́lẹ́kù tábà lọ wo yẹn ẹ̀yin àfa wa táwa jọba tí ó fún yín ẹ rí pé definite article ní aláàmú wa yàní ọlọ́run sí ali ni wọ́n ń pè ní òkèwù ó ń àlùmúlíkù gbogbo rẹ̀ ti jẹ́ ọlá ọwọ́ ọlọ́run lọ́wọ́ ọlọ́wọ́ yọ kẹ̀kẹ́ lẹ̀ àlùmúlíkù ọlá owó àlùmúlíkù ọlá agbára àlùmúlíkù ọlá iyì àlùmúlíkù ọlá gbogbo ẹ̀mí àlùmúlíkù ọlá àlàáfíà ọlá gbogbo rẹ ti jẹ́ ọlá ní gbogbo ibi tí làákà ìwọ bá lè yà sí pé à ọlọ́run sọlá fún lágbájá o ọlá ọmọ bíbí gbogbo rẹ ti jẹ́ ọlá Allah ní ọwọ́ ọlọ́run ló wà. Tabaraka alladhi biyadihi al-mulku. Wa huwa ala kulli shay'in qadir. Wa huwa ala kulli shay'in qadir ọlọ́run ní gbogbo rẹ ọlá sábà bí kálukú lèrè nísìn àwọn kan wà ní ọjà alárọ̀mí àwọn kan wà ní gbogbo oríṣiríṣi ọjà káàkiri àwọn míì ń fò lórí òfurufú lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn míì ń rìn lórí omi lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn míì ń rìn lórí ilẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí sábà bí kálukú wọlé rè pé kí ni wá kí ọ̀la ni sábà jáde lóru nígbà míì fún oríṣiríṣi bùkátà tí kálukú máa jáde lórí ẹ̀ á ah, tún rí pé àwọn èèyàn táwọn èèyàn sùn ni kò sí ìkankan ju pé ọlá ni kálukú wá kí lọ ọlá owó ọlá yìí ẹni tó fẹ́ tó ti lówó tó bá jẹ́ pé ìtàgbọ̀ pé ọlá póríṣiríṣi ni pé ẹni tó ti lówó yóò tún máa kiri kiri kí ni wá kí ọbẹ̀ ọbẹ̀ yóò àlọ́ báwọn kan. ẹ ala alága yìí o èmi ni ẹ which is pé lórí náà lórí kálukú ọmọ kiriki ni kálukú wá kí aláàtí wa clear wípé nínú súrà yìí pé gbogbo ìrántí jẹ́ ọ̀la láì kankan lẹ̀ kò sí bì kankan jọjọ ọlọ́run lọ. wà láyà àti kéèyàn sọ́dọ̀ ọlọ́run nìkan téèyàn bá wá bò mí èyí ó àkọ́kọ́ nìyẹn so ọlọ́run ẹ̀jẹ̀ á pé ọlá ń lọ́dọ̀ òun ọlọ́run àwa èèyàn yìí lọ́lọ́run ti torí wa gbogbo dá kálukú ọmọ wa ọlá kiri àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì wípé. ọlọ́run ọba ó dá wa nígbà tó dá wa ó ti wá pèsè bóòlù láti ayé wa tó bá ń sọ̀rọ̀ lọ́nbọ̀mí lónìí kọ̀kọ̀dára wu takidi rẹ̀ ti pè bùbù gbogbo nǹkan ní pípé bùbù tó jẹ́ wípé ẹnìkan ò lè pé rí bẹ́ẹ̀ wu takidi rẹ̀ òun ti pè bùbù gbogbo nǹkan. nígbà bùbùtọ̀ jẹ́ wípé ẹnìkan ò lè pé ọmọ yìí tábà lọ wọnú hadithi anabi wa sallallahu alayhi wa sallam anabi ti sọ bí ọlọ́run ṣe dá wa anabi ni inna ahadakum yujma'u khalquhu fi batni ummihi arba'ina yawman nutfatan anabi ni ẹnì kọ̀ọ̀kan yìí bẹ́ẹ̀ ṣe kóra jọ yìí. Allah subhanahu wa ó kó dídẹ̀ ẹ̀dá yìí jọ sínú ìyá bẹ́ẹ̀ ṣe dúró yìí ọlọ́run ọba ní òun kó ẹnì kọ̀ọ̀kan wa dídẹ̀ ẹ̀dá wa òun ti kójọ sínú ìyá wa àríbá ìnà ìyá ọmọ fún ogójì ọjọ́ ló ti bàtà tá a wà ní déédéé irú tí bàbá wa dà sára ìyá wa. àti lẹ́yìn ìgbà tí kádàrá kí bàbá àti ìyá kí wọ́n ṣe àṣepọ̀ tí o fẹ́ jẹ́ kó jẹ́ ìṣe ọjọ́ ìgbádùn láàrin akọtabo lásán ṣe ìṣe ti mú ike nínú àwa tá a wà jáde àti ogójì ọjọ́ láti wà nínú ibi tí bàbá wa ti wá sí lọ́dọ̀ wa yẹn lùtì pàtàkì á wà bẹ́ẹ̀ ní àtọ̀ tí ò ní yí padà ogójì ọjọ́. Ànábì sallallahu alaihi wasallam ó ní ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kejì alákọ̀tàn yóò yí padà yóò padà di ẹ̀jẹ̀ kíkí ogójì ọjọ́ di méjì gbogbo wa bá wá dáyé lónìí tá a ń sáré kí tá a ń ṣe àti tá a ròyìn pé gbogbo tí ọba gbà ní fún gbogbo kí lọ́gbà ṣé gbogbo ń tọ́gbà ló fún nígbà tó lógójì ọjọ́ ó ṣe ti yíra padà láàrin ogójì ọjọ́ pé à èmi ò lè ṣe sùúrù o rárá o mi ò lè ṣe sùúrù kí wá wà ogójì ọjọ́ o gbogbo tó bá gbà ni màá fún o màá yí padà sí nǹkan mi o bá a ṣe wà ṣe ni a wà. ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kejì yakunu adi èkìrí ẹrẹkẹ ogójì ọjọ́ di mẹ́ta ológójì ọjọọ ẹlẹ́ẹ̀kẹrin yúri sálù ilé yìí mẹlàkì ànábì lọ́nà wọn wà á náà si sínú ọmọ ti bẹ bẹ́nu ya o ọlọ́wọ́ wà á náà mẹlàkà ìyá yẹn bìkátì bíi ayé ọmọ tó wà o bìkátì nígbà tó lọ́wọ́ ọkọ sọ̀rọ̀ táde bí ọkọ sọ̀rọ̀ fún wa ó ní ọkọ kọ nù ya wa riziki yìí wa ní ẹkọ kọkọ. ẹ wò kẹ yorùsálù ilé yìí lébẹ́lá ọlọ́wọ́ àwọn màláíkà lọ sínú ìyá tó lóyún yẹn bìkátìbí àrìbá ìkàlímọ́ọ̀tìn ọlọ́wọ́ wà ní ẹ lọ sọ àsọtẹ́lẹ̀ mẹ́rin sí ìgbésí ayé ọmọ. tó fẹ́ wáyé o kò tí wáyé o ọ ìyá rẹ̀ ni o mọ̀sálẹ̀ ní ilẹ̀ ọmọ nínú ìyá o tó pé ó ní ìdájọ́ táwọn àbá àgbé lérí rẹ̀ tó bá kú àti tí wọ́n bá o ó ní ìdájọ́ tí ọlọ́sọ̀rọ̀ tààlà tó gbé kalẹ̀ lórí irú nínú ìyá rẹ̀ náà ni ẹ ọkọ kọ áàdìkì ọmọ òun nínú ìyá rẹ̀ iye oúnjẹ tí ó jẹ láyé iye omi tí ó mu láyé iye aṣọ tí ó wọ̀ láyé iye àlàáfíà tí ó ní iye owó tí ó ní bí ọkọ̀ ní bí ọkọ̀ bí ọ̀rà bí òní rà kan bí kátìbí rìsíkì ti parí ní ìyá rẹ̀ rìsíkù aláṣọ wà nínú nǹkan tí lọ kọ nínú ìgbésí ayé ọmọ tí ń wáyé rìsíkì torí kí ni àwọn afọ àtọ́là yóò rọ̀ fún ọkùnkùn ọlọ́mọta bá tan àwọn afọ àsúnà ní ẹ̀sán rẹ̀. wọ́n já mọ̀ wípé nígbà tí ànábì wọ sọ́lá lọ́lọ́ wọ sọ́lá tọ́kọ fún wa wípé yùjúbẹ́wò kálukùhù fi bátìní ùmì yìí arba ìnà yẹ̀wùmẹ́ nùtùfà. arba ìnà yẹ̀wùmẹ́ ajá wípé alásùwọ̀lẹ̀ wọ̀ sàálà wọ̀ wọ̀ kọ́ nínú ní alákùnlé ṣe ṣé bọ́lá ń lágbára gbogbo nǹkan wọ́n lágbára kọjá wípé bá a ṣe kúrò nínú koto lọ́dọ̀ bàbá wa tá a bá sínú kótókótó lọ́dọ̀ ìyá wa yẹn ó lágbára kọjá pé immediately náà ni ó jà àkọsílẹ̀ ayé kòtókòtó ká tó lọ kòtò. ṣùgbọ́n aláwa ní arba'ina yawman forty days àwa ní àtọ̀ another forty days àdì ẹ̀jẹ̀ in another forty days àdì bá sí ẹran aláǹjẹ́ àmọ̀ sọ̀rọ̀ oúnjẹ wípé. subhanahu wa ta'ala nǹkan tá a bá fẹ́ máa ṣe láyé a ní lè máa sáré ṣe nǹkan náà kan náà ó jámọ̀ yìí pé pósẹ́sì gbogbo nǹkan ń gbèsè ayé wa yóò wà gradual so gradual process pàtàkì ká máa gbèsè kan ká tó máa gbé míì òun láàmú kí ló gbèsè ayé wa lẹ́tọ́rì kabú nà tọ́ba kọ́ ọ́n á ń kan kì í ṣe pé ọ̀ọ́kà wò pé ìjọ tó bá da náà lọ́kọ̀ọ́rọ́ torí gbogbo ntọ́nà wọn bá ránṣẹ́ díẹ̀ díẹ̀ yìí ó kú lágbára kó sílẹ̀ ẹ̀kẹ́ náà pé bàbá àtìyá ẹrù pọ̀ wọ́n ti rò pọ̀ mọ sọ́dọ̀mọ náà ó sọ́dọ̀mọ náà máa wáyé bá náà ọ̀dáyé náà máa dàgbà máa jẹun tọ́ba tẹ́tẹ́ náà aláàlágbára rẹ̀ torí yóò ṣe bẹ́ẹ̀ fi ákìrì zaman nígbà tí ayé bá fẹ́ tán làlá fún anú àlì pé ẹ gbogbo ẹni tí bá ń fọmọ lọ́yẹ̀ lọ níjọ́ tí ayé bá fẹ́ parẹ́ wọ́n sọmọ nù. wọ́tọ́rọ̀ nẹ́ta sùkárọ̀ ẹ mọ̀ gbogbo náà wọ́n ń bi sùkárà kèé ṣe ń kèé ṣe pé wọ́n a kò lọ́rọ́ lọ lónìí báyìí torí jọ́nà ọlọ́run kọ̀ọ̀kan kó gà gbogbo wọn kóró gà kótó wá di wípé wọ́n tá zùlì yẹ́wò mọ́ kótó báyìí tó jẹ́ pé yẹ̀kí alùwìldáná ṣíìbà pé àlá ọlágbára kọjá pé kábímọ lónìí kó lónìí kọ́dàgbà lónìí kó lónìí kò ṣe bẹ́ẹ̀ láti dáadáa táàmù wá láyé ní mímọ̀ ni o lọ́lá ni o láàbìkí ni o nípò ni o aláàní kazari in akhraja ṣẹta yóò dà gẹ́gẹ́ bíi nǹkan ọ̀gbìn ìjọ tẹ ẹ bá mú àgbàdo tẹ ẹ bá kì bọ̀lẹ̀ báyìí yóò gùn bẹ́rẹ̀ ni after fifteen days tó bá germinate yóò gùn bẹ́rẹ̀ yóò gùn bẹ́rẹ̀ báyìí yóò wà ní tọ́jà yìí pé bẹ́ẹ̀ yẹn bá rìn lọ gan èèyàn lè tẹ̀mọ́lẹ̀ tí ò ní mọ̀ tẹ̀ kẹ̀mọ́lẹ̀.

ìyìn tó jó rí bẹ́ẹ̀ yìí pé ìjọ lágbára jù nínú ẹ̀mí ọmọ àlẹ́bí ádámọ̀ tó bá ti lè dá òtún mẹ́yàtọ̀ tó báyìí ni ọ̀rọ̀ náà gẹ́gẹ́ ni aláwa làmẹ́bí wa kọ́kọ́ sọ fún wa pé ìtọ́lẹ̀ ń wọ́kọ̀ kọ́kọ́ nínú yín lára yín kẹ́ tó wáyé nínú ìyá yín gẹ́gẹ́ so eléyìí jẹ́ àmọ̀ wípé èèyàn ò lè ayé kó wípé ìtọ́ bá gbà ló ń àti kó wọn láti kì dẹ̀dẹ̀ kò lè ní kọjá déédéé tí Allah subhanahu wa ta'ala tó bá ti ní kí wọ́n kọ́ lẹ̀ nínú ìyá rẹ̀ àdìsí làbẹ́bí kọ́kọ́ dákọ̀ kó tó wá dákọ̀ ájálìhì gbàtí ó lò láyé kó tó wá dákọ̀ amẹ́lìhì iṣẹ́ tí ó pè láyé kó tó wá dákọ̀ pé ṣàkíyún abdulsaid sọ lórí ibú ni ọ̀jẹ̀ láyé ni o àbò lórí ire ni izen mọ̀nsáídà sáídà mẹ́mbàtì ní ummi. wọ́n mọ̀ ṣàkíyà mi so gbogbo àwọn nǹkan yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ni aláṣọ́nà tààlà ló ti parí kọ́pìlẹ̀ wílẹ̀ adẹ́sìnà kí wọ́n tó bí wa. ká di pé àwọn abí ẹnìkan o yọ ọmọ ẹja Abdul Hakim abí ẹnìkan yọ ọmọ ẹja Zainab abí ẹnìkan yọ ọmọ ẹja o. ti parí àwọn nǹkan yìí nínú àwọn ẹ̀yà wa kó tó di pé a wà á gbé mọ́sálà dìde ńlẹ̀ wípé ajẹ́ wípé tó bá bẹ́ẹ̀ náà ṣé wulẹ̀ gbìyànjú kankan náà nípa pé a wà á àti ká mọ̀ wulẹ̀ rárá mọ́sálà ọ̀tọ̀nu inṣàlá ayẹyẹ ọlọ́run kí ọlọ́run bá kó sànù wa. ọtí wájú àmọ́ báyìí pé a zìkì ń táwọn àdì. ìtí wọ́n jẹ́ rísíkù kèé ṣe ń tí àwọn pè ní nìkan bá bí èèyàn pé wọ́n mọ̀ sí jásìkì àmọ́ mọ̀ kí ni jásìkì owó ni owó ni jásìkì àfọwà ẹ̀dàkùn bisimilá sabadan ustaz ẹ bá bọ̀ ẹ̀dàkùn ẹ bá mú ustaz wa lá ọkàn mi ò ní o nínú tí ń dá aburú òun náà ní pé àmọ́ ìwọ àwọn wọn mo ẹ̀sẹ̀ rí wọn ni bisimilá lẹ́tùdákìá ìhìdákùnmọ̀ ọ̀kọ̀rọ̀ ntí bá fẹ́ máa ṣe mistake rárá ọ̀sán yẹn bọ̀ ntí bá fẹ́ máa ṣe mistake bẹ́ẹ̀ ọ̀sán yóò lè máa sọ fún mi pé bá ń kọ́ àkàràmọ̀ kùmùlọ̀ ìgbà kùmùlọ̀ kẹrẹ ẹ̀yà kùmùlọ̀. náà jẹ̀mọ́ tá a bá ní kiri dásìkì èyí tó pọ̀lọpọ̀ wá mọ̀ lásìkì ni owó ni no rísíkù ọjẹ́ ismu njẹ́ mi òun likuli ma yahtaji ilayhi al-insan ìdíje rizik aziki òun ni gbogbo tó bá jẹ́ wípé èèyàn nídìí ọ̀dà sábà lọ báyẹn lọ sí tunis àbá wa tí ń gbé tí wọ́n fi ọ́fíìsì síra sábà ní kí ló nídìí sówó ni wọ́n sọ aziki tiẹ̀ ń bẹ̀ àlàáfíà ni so owó nìkan padà a máa ń sì gbọ́ ìdíjẹ́ àrísìkò ismon jamiu likulli ma yahtaju ilayhi al-insanu. ẹ̀gbọ́dẹ́ ìdíjẹ́ àsìkí ni gbogbo tí kálukú bá nídìí ọ̀dà ṣé Abíọ́lá ọlọ́mọdà bá kẹ́ ṣé owó náà ló nídìí tó gbẹ́dà rẹ̀. so àsìkí Abíọ́lá ń gbà yẹn àti àṣà leadership ó fẹ́ dolórí. ara lómi ìwọ ni bẹ́ẹ̀ ṣe wọn ó lọ débi pé kí wọ́n ní wá kí wọ́n ní ọmọ so ọmọ ní nínú tiẹ̀ so áàzìkì kèé sowó nìkan ní jẹ́ bẹ́ẹ̀ gbogbo téèyàn bá níìdì lásìkò kọ̀ọ̀kan ẹ̀wọ̀n ọmọ kékeré ọmọ kékeré tí bá ń sunkún dání ni mo fẹ́ jẹ bisikíìtì kẹwàá mú kọ́kọ́rọ́ bẹ́ńsà lọ yóò dúró ni torí pé mọ́tò kan ní áàzìkì rẹ̀ lásìkò yẹn bisikíìtì ti ẹ̀yin náà wọ́n ṣe so èyí ti yá àdìkínú aláwọ̀ gbogbo ẹ̀ ọwọ́ akó sínú gbogbo ọrụ yìí ọwọ́ fi sàmọ́ ìrísí kúkú tú àdùnnà dákú wa o ọlọ́run kí yé wa o ẹ wá ibi tọ́lọ́ wa parí kálukú sínú ní yá gúdá torí pé nǹkan ọlọ́run àgbọ̀dọ̀ tó bá jẹ́ pé tẹ̀dá ni a pè angu one ninety angu kìíní kan ìyí mọ angu tọ́lọ̀ ń pa gbogbo ẹ̀dá sí láàrin yẹn tó fi jẹ́ pé kò sí ọgbẹ́ kankan tí ẹnì kankan lè dá tó fi lè ní nǹkan kan tí Allah sọ pé yóò ní kò sí ọgbẹ́ kankan tí ẹ̀dá kankan lè dá tí ó fi lè sọ wípé tí ni wọ́n fi sàmọ́ ìrísí kòkò tá a lọ́dọ̀ àwọn afọ oníkéwu ẹ̀rí wọ́fi sàmẹ́ í rizikukum mubtada alijaru wal majruru muta'alliqani fi mahalli ẹ rafi khabarun muqaddam ọlọ́wọ́ amú mubtada mu akhar wa ó o ti yára àfáà irú ọ̀rọ̀ yẹn kọ́sùrù ni ìtumọ̀ rẹ̀ ni pé kò sọ̀rọ̀ mi rẹ̀ yẹ ni absolutely definitely kò mi rẹ̀ yẹ ìdí gbogbo yóò ní ìdìláyé owó ni o ọmọ ni o àlàáfíà ni o iyì ni o ipò ni o àgbéga ni o àṣẹ ni o ilé ni o mọ́tò ni o oúnjẹ ni o aṣọ ni o sọ́dọ̀ lọ́wọ́. bọ́lá ń ṣe kó tó ń lẹ́nu jẹ̀mọ́ ọ̀rọ̀ sọ́mà lọ́wọ́ wọ́n fi sàmẹ́ í rìzìkúkọ̀ wà má tu àdúnà Allahu akbar. èmi ò rẹ́ni tí ó lè gbádùn ayé tá a wà mbẹ̀ tó tó àwọn afáàsùn náà ìrírí ẹni tó lè gbádùn ayé tá a wà mbẹ̀ tó ẹni tí ẹ̀sìn bá yé tó gbàgbọ́ yé ẹ̀sìn yẹn yẹ. wọ́n fi sàmẹ́ ìrìsì kúkú. ẹ̀wù pírẹsidẹ́ntì ṣe ìsàn ẹ̀wù bọ́dọ̀ ò ṣe gbé kalẹ̀ ọlọ́run ni bíi kéèyàn sọ yìí pé àpèjúwe nì nínú ọ̀rọ̀ tí a lọ pé kò sí bí pé ìyẹn ti fẹ́ fújọ tọ́lọ́ ṣùgbọ́n ẹ jáwọ́ kẹ̀kẹ́ tí wọ́n ní dr zaraki tó wí níjọ́ zaraki àgbà wọ́n lé ní gómìnà ara rèé lápò mi ẹ gbọ́rọ̀ yẹn ó ní gómìnà rèé lápò mi ìgbọ́ ẹ̀ pé ó ní tóun bá fún ewúrẹ́ tóun bá sọ pé ewúrẹ́

àwọn tí wàá lálẹ́ ti wá áìsìkì ń gbà náà a ti mọ̀ pé a nídìí áìsìkì a ti mọ̀ pé áìsìkì wà a ti mọ̀ tó ní áìsìkì pé aláàní a ti mọ̀ tí tó lòun kó áìsìkì sí pé sámà ni kí wá ní ọ̀wà jẹ́ àwọn àtìbábù rìsìkì àwọn àmọ́ fi wá áìsìkì o aláwa sọ rẹpẹtẹ nínú rẹ̀ aláṣọ ní àyèkánu quran ó ní isa bí sọ́bírí wọ́sọ̀lá ìsàínú bí sọ́bírí tẹ́ ẹ bá ń wá àrẹ̀sẹ̀ tẹ́ ẹ ń wá àánú ẹ ṣe sùúrù ajẹ́ pé nínú téèyàn fi lè ní sùúrù wa mẹ́ wọ́sọ̀lá ẹ sì máa kírun fọlọ́ àsọ́bùrù àti sọ̀lá tún mẹ̀yẹ. tá a bá tún báyẹn ó lọ. at the same time asọ́bùrù àwọn àfáà máa tu sí ààwẹ̀ gbígbà asọ́bùrù àwọn àfáà pàpàtìrù wọ́n máa tu sí ààwẹ̀ gbígbà asọ́láàt wọ́n máa tu sí àdúrà ṣíṣe torí wípé màá ní mẹ́ta lọ́wọ́ fún sọ́láàt ní gẹ́gẹ́ bí ìmọ̀ tèmi ṣe mọ kì í ṣe lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn báyìí o asọ́láàt a máa túbọ̀ àdúrà ṣíṣe asọ́láàt a máa túmọ̀ ìró kíkí asọ́láàt a máa túmọ̀ kéèyàn sọ̀rọ̀ àlékúkẹ́ àlékúkẹ́ bá níbi sallallahu alaihi wasallam gbogbo ẹ̀ láti rẹ́rì rẹ̀ ní Qur'an ọlọ́ni ní lọ́wọ́ wa malaikatahu yusalluna ala nabi kìí ṣe fọlọ́wọ́ àtàwọn mọ̀lẹ́kà ń kírun sálẹ̀ bí là ń wọ́n ń tọrọ àlékúkẹ́ àlékúkẹ́

aṣùwúrú àlùhìjìrìyà oṣù ojú ọ̀run nínú tẹ́ẹ̀lẹ̀ fi wáàzì kí sùúrù wà bẹ́ẹ̀ nínú tẹ́ẹ̀lẹ̀ fi wáàzì kí àwẹ̀ gbígbà wà bẹ́ẹ̀ nínú tẹ́ẹ̀lẹ̀ fi wáàzì kí àdúrà ṣiṣẹ́ wà bẹ́ẹ̀ àtàlẹ́ àti ṣiṣẹ́ fáànẹ́bì sallallahu alaihi wasallam lọ́nà tí ànẹ́bì gẹ́gẹ́ prescribe pé iní kánà gbà ṣe ìyẹn lè fi wáàzì kí sábà tó wà wò nínú tẹ́ẹ̀lẹ̀ tó lè fi wáàzì lọ́dọ̀ ọlọ́run ó ní anẹ́fàkọ̀ọ́ kéèyàn máa ná nínú hadith anabi sọ pé ọlọ́run sọ pé yabna adam anfik umfik alaik ìwọ máa nẹ́bí adama ìwọ bá ti ń bá fún ọ máa ná fún èmi ọlọ́run èmi ọ̀ máa ná fún ọ ìwọ máa ná tiẹ̀ fáwọn tí wọ́n bá nídìí ẹ̀ nínú àwọn ẹrú mi torí wípé gbogbo sàrà tá a máa Aisha wa àgbọ̀ ìyá Aisha bá fẹ́ ṣe sàrà.

sallallahu alaihi wasallam pé gbogbo nta fẹ́ máa fún yẹn kó tó kan owó ẹ̀ ń tà ọwọ́ ọlọ́run kọ̀kọ́ kàn mọ́ wá sọ́kọ́ jẹ́ wípé tùràrí fẹ́rẹ̀ ni màá fi mú un tí mo fẹ́ fi lé ọlọ́run lọ́wọ́ kẹjọ mo sì fi kọ́kọ́ máa kí ẹni a máa sọ ni mo fún bọ́lọ̀ ni mo fún kò sì sí nǹkan kan fọ́lọ̀ tọ́lọ̀ wá ní ẹ̀bùn mi hmm, kò síbi من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له ọlọ́run ta ni ọ̀yà mi ní nǹkan èmi èsì ìsàlàyé àgbẹ̀ èyí fún ọdún tí mo ti yá náà rẹ lọ. sẹ́yìn báyìí so ìyá wa ìsà ọkọ̀ alẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ rọ́jà lọ́wọ́ sàlẹ̀ àyà nínú hadithi ni ahụ ìbẹ́nu tí máa dé àsìkò èèyàn kú àbí tí máa gba àsìkò ìdánù. ànábì já mọ̀ wípé kò síjọ́ kan ọma bai báyìí sílẹ̀ bá ti mọ́ màláìkà kan ọlọ́run sọ̀kalẹ̀ níbi tí ti níbi ti èyí tí ọlọ́run sọ̀kalẹ̀ níbi tó ti ń yọ ọ̀rọ̀ ẹyọ kan náà lọ́lọ́run máa wí táyé ní wí nǹkan mi yóò máa ní منفقا خلفا اللهم أعطي منفقا خلفا ìjọ ọmọ wínú ìtọ́lọ̀ ń sọ mọ̀lẹ́kà tọ́lọ̀ ń sọ kalẹ̀ níbi tó o ti yọ yọ ọmọ ìwọ náà gbogbo ẹni tí bá ń ná máa bá bù sí fò gbogbo ẹni tí bá ń ná máa bá bù sí fò gbogbo ẹni tí bá ń ná máa bá bù sí fò àjẹ́ pé béèyàn lówó tó bá ń ná ọlọ́ọ̀jọ́ máa pọ̀ sí béèyàn nímọ̀ tó bá ń ná ọlọ́ọ̀jọ́ máa pọ̀ sí béèyàn láṣẹ tí bá ti ń ná sójú àná tọ́lọ́ ọlọ́ọ̀jọ́ máa pọ̀ sí ètò ọlọ́wọ́ bá tọ̀ kalẹ̀ ní ìwọ̀ oòrùn owó àmọ́ wípé Allahumma aati mumsikan talafan Allahumma aati mumsikan talafan Allahumma aati mumsikan talafan ìtumọ̀ rẹ̀ ni pé ìwọ̀ ọlọ́run gbogbo ẹni tó bá ní tí ń diwọ́ ọmọ tí ọmọ ẹnẹ fáwọn èèyàn tí ọmọ ẹnẹ fáwọn tí ẹni ìdí ẹ̀sọ́jú ọ̀nà ọlọ́run ọba yóò máa ṣaláìní ọlọ́run mọ̀jẹ̀ ń tọ̀ nǹkan ó ní ó wúlò fún un. mẹ̀lẹ́kẹ́ ní ọmọ ma ẹ̀bọ̀ eléyìí ọmọ wíṣí ẹ̀bọ̀ wọ́n wá pàdé láàrin méjì ayé déédé àsìkò tí bá pàdé òòrùn wọ̀ mọ́gídì tó wọ́n tún lọ sọ́mọ̀ wọ́n tún bọ̀ láàárọ̀ ọ̀la títí táyé òfin so ẹ wò pé àṣé ẹni tó bá fẹ́ máa sóore wọ́n máa náwó ni kò ní ìdí kọ́ máa kan wípé ẹ̀rí fún ọ ẹ wá asáré lọ torí àsìkò ibi tí ọ̀pọ̀lọpọ̀ wá fọ káàsìkì sí lóyún ọ̀rọ̀ pọ̀ gan ṣùgbọ́n pọ̀ sáàyè gbogbo oríṣiríṣi ọ̀rọ̀ ẹja òbí táwọn yẹn fi àsìkì wá sí lónìí àti jámọ̀ yìí pé ọ̀nà tá a fi lè bàrà àsìkì kéèyàn lè bẹ̀ lọ́hùn ọlọ́hùn tó ń wú ọmọ tí ọ̀rọ̀ ọmọ tó ti dàgbà tíyàwó ti dàgbà síkù tiwọn àsìkì tiwọn ọmọ ni ọlọ́run sì fún lọ́mọ àti àdúrà ń bẹ nínú tá a ti lè wá àzìkì amànẹ́bí Ibrahim náà ti àwọn sáárọ́tà táwọn mọ̀lẹ́kà dé ẹ̀wọ̀n tí wọ́n ṣe tọ́lọ̀ tún wá àzìkì jù wọ́n ṣàlejò dé àwọn Ibrahim ọmọ fún ni wọ́n wọ́n ti dáná oúnjẹ wọ́n pẹrẹ wọ́n ṣe gbogbo ẹ̀ sàn wò ò ní wọ́n parí gbogbo ẹ̀ ọyẹ wa o, àwọn èèyàn wo ní irú ẹ̀dá báyìí ni wa. àwọn èyí jẹ àwọn èyí mu ṣùgbọ́n kí ni áìsìkì yín tẹ́ nídìí inú ilé yìí tọ́lọ̀ ò sì ṣe fún yín wọ́n fẹ́ rò pé ọ ń ta ọ̀ ni òtí yìí wọ́n ń kí lẹ ọmọ la ṣùgbọ́n a rò pé tóbìnrin bá ń ṣe ló fi lè mọ́ àwọn mọ̀lẹ́kà wọ́n wá ìyàwó bá rẹ́rìí <laughs> sọ rahmatullahi wa barakatuhu alaykum ahlal bayt innahu majid àti wọ́n ní kí ló kí e wọ́n lọ́la wọ́n ah, ó yà kò sí tọ́lọ̀ lè ọlọ́run padà fún wa lọ́mọ inú téèyàn ti lè wá zìkì òun ni kéèyàn ọmọ ṣe sàárà téèyàn bá ṣe sàárà dáadáa ànábì sọ pé sàárà kò lè dín tọ́lọ̀ ṣe fún yẹn kù ẹ wá já wo bí tí àwọn èèyàn wá lónìí. kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà ọ̀fẹ́ oore báyìí ń lọ bóde nu ń lò dé nu kí ló fẹ́ lọ sí lọ ra pé nì agbeni tẹ̀lé pàdé olókùn mọ́tò sọ fún ẹ pé ẹ dúró fẹ́ agbára ọ̀ka

tó sì jẹ́ wípé ọlọ́run ọ̀sẹ̀ kéèyàn fọkàn sírú bẹ́ẹ̀ pé lòun ti lásìkì ẹ wá wo ibi tọ́pọ̀lọpọ̀ wá darí àsìkì sí lónìí ìdí ẹ̀pọ̀ ìdí òògùn ní kálukú wá da wíwá la da wíwá sí sọ fún wa pé kò sí mbẹ́ pàápàá sọ fún wa pé kò sí mbẹ́ yóò wá yà wá lẹ́nu àwọn ń pé à àwọn eléyìí wọ́n ń sẹ́wọ́ rí o wàláhì wàláhì gẹ́gẹ́ bá a ti sọ fọ́ńpìlẹ̀ déédéé nǹkan kọ̀ọ̀kan lásìkò kọ̀ọ̀kan tí ń ṣẹlẹ̀ sí kálukú bí ọlọ́run ti fẹ́ kó rí lẹ́nu. àwọn méjì kan bẹ alágbe ni wọn ẹnìkan wá gbẹ́nu lu wọn obìnrin ni ó wá ní owó. àwọn alágbe méjèèjì wá jọ máa ń rìn pọ̀ wọ́n wá máa ń ní obìnrin yìí. ẹni àkọ́kọ́ náà àwọn alágbe yìí máa sọ pé ọ̀sẹ́ni tó lè sọ̀yàn ní olówó àyàfi ọlọ́run ẹ̀dá pẹ̀lú tọ́lọ́n bá sànú kọ́ sànú mi ẹnì kejì tẹ́ ti délé ìyá olówó rẹ òun máa ní tó lè ní olówó àfitáni àti ìyá ajá ìyá ìmọ̀ ìmọ̀ fáwọn méjèèjì lówó ó sọ náà ní máa sọ ìtẹ́lẹ̀ yìí náà sọ ní máa sọ

ọ̀rẹ́ wa ni ẹ̀ ẹ̀ wọ́n ti ìyá ìṣe mistake ni o ìwọ ni wọ́n fẹ́ fún búrẹ́dì èmi ni wọ́n fẹ́ fún ní two thousand ìwọ tó sọ pé kọ̀ọ̀tẹ́ tó lè sọ pé tó lè sọ ìdólówó àkọlọ́ yóò bá jẹ́ pé lọ́ba fẹ́ dìjà yorùbá kò lè tó bá o bọ́ bá jẹ́ pé ntọ́lọ̀ ń kọ pé màá lónìí náà ní búrẹ́dì máa ń gbé lọ́ba gba búrẹ́dì lọ́ba kó two thousand fún ìgbà tí yóò délé tí yóò tù búrẹ́dì bá tẹ́ẹ̀kì nínú búrẹ́dì tí wọ́n kọ owó ńlá sí kọ́kọ́ ara rẹ̀ sí. jẹ̀mọ́ lọ́ba mú lọ báńkì gbowó. nánú màá ṣe àlìyá na anukọ́tì bá nẹ́fẹ̀ àlàkọ́lì ìkólè yìí. àwọn ànábì ọlọ́run ọlọ́run ní báwo according to their level of understanding. pé ni dowó ṣùgbọ́n déédéé tó mú táwa sọ ká sọ pé díríàmù ní ìsìn kí làwọn ẹtí ẹ̀rọ ajá sọ lọ sáwùjì àti tọmọ kéwù kí ti jẹ́ díríàmù ó ní ọ̀rọ̀ díríàmù làwọn ọmọ sọ àti kọ́ bá wa wá dọ́là àti náírà ló lọ gbowó owó mo o sọ mi dákejì dé bí táwọn ti sàánú ẹ ebi ọ̀pá ìyá jàfọ́ ló lè sọ ọ̀dọ́ lówó lọ́ba dá lọ ní tiẹ̀ lọ́ba délé ìyá jàfọ́rù olúwa mi kọjá tó lè sọ ọ̀dọ́ lówó àti ìyá jàfọ́rù à ìyá jàfọ́rù bá yẹ sí pé ṣé ìpákùnrin ìyá rere kí ló tún wọ́ lọ́ba yẹ sí sí wá bàbá yìí ó tún wọ́ à àti yúṣùà àti yúṣùà kéde búrẹ́dì tí mo gbé fún ọlọ́dẹ ńkọ́ ó ní à <laughs> olúwa mi ẹsẹ̀ mi ṣéèkì lánàá ni ma èmi ni mọ̀ọ́mọ́ sọ pé ìrẹ́ni sọ̀yọ́ lówó èkejì mi lọ́wọ́ ló lè sọ̀rọ̀ tó lóró ẹ wá fún èkejì ẹ wá fẹ́mi búrẹ́dì ẹ fẹ́ mi two thousand tó ń pàtàkì tó jẹ́ rẹ̀ àti change mo gba mo gbé búrẹ́dì fún mo ti gba owó lọ rẹ̀ so ọlọ́run jẹ́ sẹ́yìn mi tẹ́kì bẹ́ẹ̀ mo ní à ó mọ̀ sẹ́mi tẹ́kì àtọ́wọ́ mi lè sọ̀rọ̀ tó lówó lóòótọ́ búrẹ́dì àná tí mo gbé fún ọ mo ti kọ́ tẹ́kì five million naira sínú rẹ̀ mo fi tẹ́ẹ̀tì bá mi lé ọ̀rẹ́ àánú a ah! tòun ti ah, kò sí tó ṣe náà kò sí lè sọ̀rọ̀ lórí wà fún ọ̀rọ̀ lóòótọ́. Jẹ̀mọ́. Àtàlẹ́ aláràhámánì. Nkúta Akilá. Nkúta Akilá. Sọ̀yá sí Kabila Arizaki. Sọ̀yá sí Kabila Arizaki mi ní ṣàìsọ̀ látọ̀rẹ́rì. Sọ̀yá sí Kabila. الأرزاق من لا تدري jẹ́mọ́ láì tàbí rárá wàláhì làzí wọ́n pọ̀ bí tíkálukú fọkàn sí ẹ kò sí nǹkan kan tá a lè rí múbọ̀ bẹ̀ àfi tọ́ba jẹ́ wípé ọ̀dọ̀ ọlọ́run nìkan la fọkàn sí. àwọn òkòfà tá a ti lè ní àzìkí òun náà ní ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ alimọ́mìnì kọ̀wéyù xeyrú mi ni alimọ́mìnì dọ̀rí mọ́mìnì tí ń ṣiṣẹ́ tí ń tajà tí ń tí ń rajà tí ń ṣòwò tó ń ṣe títà tó ń ṣe màlíìmù ọ̀dà lọ́dọ̀ ọlọ́run ju mòmìnì tó jẹ́ ọ̀lẹ lọ so ká níṣẹ́ ọwọ́ ọ̀nà ìpàfilẹ̀ láti kínú ẹlẹ́ẹ̀kejì ká ṣe sùúrù ẹlẹ́ẹ̀kẹta ká máa gbàwẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ká máa ṣàdúrà ẹlẹ́ẹ̀karùn-ún ká máa ṣe tààrà ẹlẹ́ẹ̀kẹfà ká máa da ẹbí pọ̀ ẹlẹ́ẹ̀keje ká láàánú ẹlẹ́ẹ̀kẹjọ ká gbà wípé ìtọ́lọ́mbà fún wa ọlọ́run ló fún wa ẹlẹ́ẹ̀kẹsàn ká wá gbẹ́kẹ̀lé ọlọ́run nìkan tó jẹ́ pé òun nìkan ló lè sọ ìrẹ̀dí téèyàn fẹ́ ní dáadáa bẹ́ẹ̀ nídìí àdìgì bẹ́ẹ̀ nídìí àlàáfíà gbogbo sábà nídìí ọ̀dọ́ náà lọ́wà níparí ìmáàmù Málìkì àti ìmáàmù Ṣáfì àfa àtọ́nà kéwù ni wọ́n ṣùgbọ́n ìmáàmù Ṣáfì ìmáàmù Málìkì gbà pé nínú ọmọ kéwù tó ń kọ́ ha tó jẹ́ wípé hmm, ó tún fẹ́ẹ́ ju àfa àlọ́ òní Ṣáfì yìí wà tí ò dàrú wọ́n wá níjọ́ kan wọ́n wá ṣe fanfa lórí ọ̀rọ̀ kan tó ṣe pé fanfa tiwọn kìí ṣe irú ti fanfa táwọn a máa ṣe láyé lónìí fanfa pé èmi fẹ́ jẹ́ wọ́n mọ̀ pé mo mọ kéwù ju sáàzù lọ ìsáàzù náà fẹ́ jẹ́ wọ́n mọ̀ fáwọn ọmọ kéwù ju mi lọ ó ní fanfa táyé lónìí fanfa táwọn sọ̀hábà táwọn àtàsùn náà táwọn aṣáájú kìí ṣe irú bẹ́ẹ̀ wọ́n jiyàn láàrin lórí ọ̀rọ̀ kan láàrin bí ọdún kan kí wọ́n tó dọrí èyí tó bá jẹ́ wípé eléyìí gẹ́gẹ́ òní ó wà hálà sọ̀rọ̀ kọ́dà jù. mo ò sì ní í tijú láti tàrọ́jà pé ntí mo sọ yẹn mi sọ ni o. ẹ̀wà ara ẹni mọ́ mi ìsìn bàbá bá ń bàbá ìtàgẹ̀gẹ̀ mi àfàjọ ní àwọn ẹ̀sẹ̀ tó tẹ̀sí mi lẹ́pẹ̀ èmi lẹ́ tó ń fèrè lé lọ àbí ọba yóò jókòó sí ara àwọn náà ìtọ́ kò sí wọn ò rí bẹ́ẹ̀ àáfà àkọ́kọ́ yẹn ń kéwú mọ́lìkì tọ́kọ́ ṣáàtì ń kéwú ló tún padà sọ wípé ìmáàmù ṣàfihàn ustazul alam ìmáàmù ṣáàtì yìí àáfà àkókò ayé ọkọ̀ síbi ìmáàmù mọ̀sídì ìmáàmù ṣáàtì títí máa ṣe halkọ̀ ìmáàmù ṣáàtì náà débẹ̀ orí pé ah, kátó àfà mi rì òun náà mú ṣọ́ọ̀kì ọkọ̀ sábẹ́ rẹ̀ pé yóò wá ti rí bẹ́ẹ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ ni pé ṣáàtì jẹ́ àfà gbogbo ayé a jẹ́ pé ẹ̀yin jẹ́ àfà àfa gbogbo ayé. ẹ wo iman ẹ wo ẹ wo ikhlas ẹ wo ikhlas táwọn ti lo ayé àwọn méjèèjì wọn wá ṣe pàgbà lórí ọ̀rọ̀ áàdìkì tá a sọ yìí ìmáàmù Málìkì ni ọlọ́run máa fún yẹn lásìkì láì ṣe wàhálà ìmáàmù Ṣáfì ni àlọ́kùnlá ẹni tí ọba lásìkì lọ́dọ̀ ọlọ́run yóò ṣe wàhálà tàbá méjì wo mú kúrò ń bi pé ọ̀dọ̀ ọlọ́run lásìkì wà àmọ́ málìkì ní ọlọ́run lè máa fún yẹn lásìkì láì ṣe wàhálà ṣáàtì ní rárá ọlọ́run máa fún yẹn lásìkì pẹ̀lú kéèyàn ṣe ìgbìyànjú ó ti jáde ó ti lọ ṣọ́ọ̀bù ọyẹ kó sò kò sò ó ti lọ rajà ó ti wọ́n wá ṣe pàǹpà málìkì ní tí mo sọ lọ́rẹ́ ṣáàtì ní tí mo sọ lọ́rẹ́ ọ̀dà ọlọ́wọ́ sọ sàlámàlẹ́kùn kálukú bá lọ ah mẹ́mu ṣáàtì ní kẹ́sà ukùn ní òṣèǹkì bó ni màá ṣe ṣe tí màá fi jẹ́ kí àfa mi ọmọ pé n ti mọ sọ yẹn lọ́ra yìí kó fi jẹ́ pé káni jọ wọ̀ lórí ọ̀rọ̀ ẹ dáadáa ìmáàmù mẹ́rin kìíní sọ pé ah, ọlọ́run o kí ni màá ṣe báyìí tọ́mọ yóò fi mọ̀ pé n ti mo wí lọ́ra yìí káni jọ bójú rẹ ọlọ́pàdé kò sí nǹkan kan tó jẹ́ cardinal point ti síwájú kájọ bójú rẹ ọlọ́pàdé lọ so mo fi jẹ́ wípé tí àìsàn táwọn àfa àyàpá ẹnu wọ́n sì mọ̀ ara wọn ni àti òkúlù ọpọlọ jura wọn lọ lórí ọ̀rọ̀ kan náà ìmọ̀ dàbí erin tá a bá ní tẹ́nìkan bá dúró wájú erin tẹ́nìkan dúró lẹ́yìn erin tẹ́nìkan dúró lẹ́gbẹ̀ẹ́ erin tá a bá ní kálukú wọ́n ròyìn erin wọ́n ròyìn rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kò sí ẹni tó parọ́ nu wọn tí wọ́n bá ti lẹ́mìí òdodo. ìbúṣe wa lọlé ó wá pàdé bàbá àgbàlagbà kan bàbá yẹn ru támúrù èso tó bàbá yẹn gba ẹrù lórí bàbá bàbá yẹn ó pè kalẹ̀ bàbá ní ọlọ́run yọ lálùbáríkà ọlọ́run ṣe dáadáa fún ọ ọlọ́run ṣe dáadáa fún ọ ni òbí sọ fún àwọn ọmọ tàǹkéwu tàǹkéwu súnà tí ọlọ́run ní kẹ́yìn wọn gan wọ́n wa lọ a lè kúnlẹ̀ fún yẹn a lè dùbálẹ̀ fún yẹn torí pọ́lọ̀ ló kẹ́yìn wọn ṣùgbọ́n wọ́n mọ̀ pé sọkàn wa lọ a bá pàdé àgbàlagbà tá a gbẹ lọ́wọ́ ẹ̀ tọ́nà tá a fẹ́ rìn tá a máa ru ga sókè lóòótọ́ ọlọ́run ló ní kẹ́yìn wọn gan ọlọ́run ló sọ fún abẹ́ and asjuda ala sábà àti àwùjọ ọlọ́run ọ̀nà méje kan ẹ̀ gbọ́dọ̀ fi kalẹ̀ fẹ́ẹ́ nìkan jẹ̀bi ọlọ́run lọ iwájú orí yín àtàlẹ́wà yín méjèèjì orúkọ yín méjèèjì àti ọmọ ìkàtà yín ẹ̀ gbọ́dọ̀ fi wúlẹ̀ ju lọ. bá a rí bàbá tọrọ òye lọ́dọ̀ bàbá arú ẹ níbẹ̀ tó ní ọmọ rẹ ló kí ẹni ọ̀dọ̀bálẹ̀ orí àkùnrin ọ̀dọ̀bálẹ̀ àtọ̀bá ní ìbẹ̀lọ́rùn rẹ̀ bá a gbà bẹ́ẹ̀ táwọn ẹbí wa ní abọ́kùnlẹ̀ táwọn ń takò. bá a gbà pé tọ́mẹ́kẹ́ bá ti bọba kò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún bàbá rẹ̀ mọ́ táwọn lọ sọ bẹ́ẹ̀ ìṣẹ̀ṣe tọ́mọ bá dọ̀bálẹ̀ fún bàbá rẹ̀ tọ́mọ bá dọ̀bálẹ̀ fún bàbá rẹ̀ kí ni wọ́n fẹ̀lẹ̀. ìṣẹ̀ṣe sọ bẹ́ẹ̀ àgbà bẹ́ẹ̀ ànẹ́bí sọ bẹ́ẹ̀ àgbà bẹ́ẹ̀ sẹ́ni pé làkàyàwó èèyàn èṣù fi ń ṣeré gẹ̀rí ṣùgbọ́n àwọn alùsúnnà náà tá à ń kẹ́kọ̀ọ́ súnnà ẹni wọ́n máa mọ̀ pé ọkàn yín ọkàn yín kọ́ lọ́gán ẹ máa pa àgbàlẹ́ ẹ máa pa àwọn àfáàlẹ́ ẹ máa pa àwọn olùkọ́ yín lé sẹ́ni àti ìṣàzùṣà wà ní ẹgbẹ́ ìsìn ní gbogbo nǹkan ni wọ́n fi jù mí lọ nínú mìíràn ní gbogbo ẹ̀ sóò kí wọ́n á wò pé báyà torí ọlọ́run pé gbà fún mi ń sìn. kí wá sọ pé kò sí bí kò sí sí gbogbo la lè sọ gbogbo lè máa fi alẹ̀ lórí gbogbo wá ti gbà gbogbo bẹ́ẹ̀ la ti gbogbo lámọ̀ a mọ̀ pé gbogbo wa náà mọ̀ láàrin ara wa tá a bá jọ jókòó nígbà tá a jọ pọ̀ ni wàláyà ọ̀dì. mo fẹ́ ni tó bá tó bá dá lójú tó bọ̀ pé olóògùn ló bóyá àfáà ni o tó ń talufa àbí babaláwo kọ́ kí n ṣàlàyé fún gbogbo àdé ọmọ tó bá nínú wọn náà yà mọ̀ ni ìyẹn bẹ́ẹ̀ ìmọ̀mù sáfì wa gba lórí bàbá yẹn ọ̀rẹ́ lẹ́rù kò yé wa bàbá wa ní ose o bàbá wa gbé ọwọ́ abutamuru ó bùbù tọ́pọ̀ lọ́mú sáà sì wá ń yẹ òkun báyìí wọ́n wá ní ẹ̀ aláàfáà mi gbọdọ̀ gba ọ̀rọ̀ yìí ní sẹ́ẹ̀ mọ́ ìmọ̀dọ́ wọn padà tí ẹ bá ṣe pé mo ṣe wàhálà mọ́ pẹ̀rù lórí bàbá yìí ṣé ìkàkọ́jà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yára fún èso mẹ́ta fún mi bí ọlọ́wọ̀n lè fún yẹn láti kí láì sọ pé yẹn ṣe làwà lọ́ba padà sọ́dọ̀ àfa rẹ̀ gbọ́dọ̀ náà máa mọ́lì kí ààrẹ fúnra àfa wa lọ́ba gbé èso mẹ́ta lẹ̀ àá ìmọ̀ mọ́lì kí wá ní àá ṣàbí ṣàbí èso mẹ́ta yìí mẹ́ta lọ́ba mú kìíní ọjẹ́ ọ̀sọ̀kùnrin rẹ̀ lẹ̀ ó mú kejì ọ̀jẹ́ ọ̀sọ̀kùnrin rẹ̀ lẹ̀ lọ́mọ bá ní àárẹ̀kúlà èso mọ́ta tẹ́ ń jẹun jẹ́ ọmọ bó ti jẹ́ tà ó ní ìmọ̀ bó ti jẹ́ mo ṣe wàhálà fún níta mo pẹ́ lórí bàbá kan afún mi ní èso mọ́ta rẹ̀ sẹ́ni pé èèyàn ò lè láì ṣe kó wàhálà ní kìíní èmi tí mo wá ń pé mo wàhálà fún masha allah. جزا الله لواعظ وجانا المستنهين الموعظ kí allah subhanahu wa ta'ala kó bá wa ṣe àwọn olùkọ́ wa ní ẹ̀sán lóore.